káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlòdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ́ni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù orí ayélujára Ganiyatu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Pàṣírà Alákọ ló ti sọ wípé kí àwọn ọ̀dọ́ rí dájú wípé ohunkóhun tí wọ́n bá ń ṣe kí wọ́n tẹra mọ́ kí wọ́n sì máa gbàdúrà dáadáa Pàṣírà ló sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pẹ̀lú tẹlifíṣàn Orísun tó sì sọ ìtàn bí òun ti bẹ̀rẹ̀ àti ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ níbẹ̀ àmọ̀ràn mi ni wípé don't give up ẹ má give up ẹ try láti máa ṣe ẹni kíní tẹ bá ní ẹ try láti máa give you best thing one day one day ẹ máa dé bẹ́ẹ̀ o ṣe understand ẹ̀hẹ́ ẹ máa gbéra yín débẹ̀ ẹ̀ ọlọ́run dẹ̀ lè tún gbé yín dé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká ẹlẹ́ṣẹ̀ ni Tyson Fury òun ni ó ti ń fohùn ránṣẹ́ sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Anthony Joshua tí ó jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò wípé kí ó gbà láti bá òun díje fún àwọn àmì ẹ̀yẹ ìgbádìí ọwọ́ òun Tyson Fury ló lọ sórí ìtàkùn ayélujára tí ó sì sọ wípé kí Anthony Joshua máa bọ̀ láti wá bá òun díje nítorí pé òun ti gbáradì láti lù ú ní àlùbami léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń bẹ lórí ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ lóhùn wípé kò lè ṣeé ṣe àjẹkù ìyà òun ni Anthony Joshua yóò fi ṣe ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. Anthony Joshua, I know you've just lost a fight to Usyk and you're doubtless at the moment um, and I'd like to give you an opportunity to fight me for the WBC Heavyweight Championship of the World and the Lineal Championship. in the next few months. You're coming off a 12 round fight, so you're match fit, you're ready. Um, I'm giving you a few months' notice. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀kọ́ ti fojú mímu hàn wípé aya ìlú mọ̀ọ́ká adédìméjì láti ìyẹn mọ́bí ń pé adédìméjì ń tẹ̀lé ọkọ rẹ̀ lọ sí ìrìn àjò ìtọ́jú lẹ́sẹẹsẹ ní orílẹ̀-èdè united kingdom adédìméjì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ wọn pàápàá àwọn tí wọ́n ń bẹ ní òkè òkun wípé ìyàwó online láìpẹ́ yìí ó sọ wípé fún àǹfààní gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń wá sórí ìtàkùn ayélujára òun tí wọ́n ń béèrè wípé ṣé Mobimpe ń tẹ̀lé òun bọ̀ wá sí orílẹ̀-èdè United Kingdom ló ṣe ṣe fọ́nà fídíò náà ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. ìyẹn ṣáájú rí vulture so mo accept now mo máa ń mú this lady ẹ̀mí ìnáwó máa mú dání lọ sí UK so come twenty fifth of this month in Romford just follow everything in the caption every other thing that you need information how to get your ticket and everything is there then you come and meet me you meet this one ó pàdé ẹ̀yàpéjú ó pàdé àyìnlá ó pàdé orogún àdìdìgbà kò sí nǹkan tó ní pẹ̀lú on that day. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré ni Ẹniọlá Badmus ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ kéde fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọjọ́ ìbí òun kù fẹ́ẹ́fẹ́ nítorí pé yóò jẹ́ èyí tí yóò lárinrin púpọ̀ Ẹniọlá Badmus ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti ń fi àdúrà àti ìkíni kú ọjọ́ ìbí ránṣẹ́ sí wípé ó kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí náà Ẹniọlá Badmus ẹni tó fi àwòrán ara rẹ̀ sí orí ìtàkùn ayélujára tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé ó kù ọjọ́ fẹ́ẹ́fẹ́ tí ọjọ́ ìbí òun yóò pè é. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Tóyìn Àjẹyẹmí ó ní wọ́n ti ń gbóríyìn fún fún iṣẹ́ takuntakun rẹ̀ àti ọ̀nà ìpanilẹ́rìn rẹ̀ lórí ayélujára èyí jẹyọ bí òṣèré Deborah Sokoya ti fi fọ́nrán fídíò kan sórí ayélujára rẹ̀ èyí tó jẹ́ ti Tóyìn Àjẹyẹmí níbi tí arábìnrin ọ̀hún ti ń darí ọkọ̀ tó sì ń dé èèyàn kan lóhùn bí ẹni náà ṣe ń ta sí sí i ó wáá sọ wípé lára àwọn tí òun gbóríyìn fún tí wọ́n sì ń ṣe dáadáa òun ni Tóyìn Àjẹyẹmí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ohun tó o bá rò nínú ọkàn ẹ wípé o fẹ́ jẹ́ ló máa jẹ́ ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni akọrin ìsìláàmù ni aláwìyé alálùbáríkà ni ó ti sọ ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí wọ́n gbìyànjú láti máa ro èrò rere kí wọ́n sì máa sọ ọ̀rọ̀ rere sí ara wọn nítorí wípé ohunkóhun tí ẹ̀dá bá sọ wípé òun máa jẹ́ láyé tó sì ń rò ó tó sì ń tẹ̀lé òun gan ni olódùmarè máa ń sọ wọ́n dà aláwìyé alálùbáríkà ẹni tó fi àwòrán ara rẹ̀ tí ó rẹwà débi tí ó ti dúró nínú ilé ara rẹ̀ tó sì tún fi ara ti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì kan ló ti kọ́ sórí ìtàkùn ayélujára Facebook rẹ̀ wípé ẹ máa ro èrò rere sí ara yín ohun tẹ́ ẹ bá rò náà ni yóò ṣẹlẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Mercy Aigbe ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí àbẹ̀wò rẹ̀ sí ààfin ọba ìlú Benin ti lóyin ládùn tó lásìkò tó lọ rí olórí olórí ìlú Benin ìyẹn olórí Ewuare tó sì dúpẹ́ lọ́wọ́ arábìnrin náà wípé ó ṣe gidigidi fún ẹ̀bùn tí òun rí gbà lọ́wọ́ rẹ̀ lásìkò àbẹ̀wò òun Mercy Aigbe ní àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ti ń sọ fún wípé ó kú ìrìn ó sì kú àbẹ̀wò léyìí tí òun pẹ̀lú sì ń dá wọn lóhùn ní ràbájì gan lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta mi ò ní dẹ́yìn ó ní gbajúgbajà orí ayélujára tẹ̀lé eléyìí tí ó tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún látàrí àtìlẹ́yìn rẹ̀ fún adíjedupò ipò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn aṣíwájú bọ́lá ahmed tinubu ṣùgbọ́n ó kọ sórí ayélujára rẹ̀ wípé kò sí bí ó ti wulẹ̀ kó burú tàbí kó le tó òun kò ní dẹ́yìn láti máa ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún aṣíwájú bọ́lá ahmed tinubu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ní sinmi ló ti sọ wípé òun kò lè ṣe àkàwé ìfẹ́ tí òun ní sí olórin olórin ilẹ̀ òkèrè ni àti iṣẹ́ rẹ̀ ìyẹn John Bellion pàápàá tí ó kọrin kan láìpẹ́ yìí tó sì fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí òun pẹ̀lú lọ síbẹ̀ tí òun sì ṣe àkọlé ìró orin ọ̀hún tí a mọ̀ sí cover ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. You're just so simple and so. ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká olórin ni rude boy òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun kábàámọ̀ wípé òun darapọ̀ láti jà fitafita fún àwọn ọlọ́pàá lásìkò endsars nítorí wípé àwọn tí àwọn ń jà fún kò darapọ̀ pẹ̀lú àwọn ó sọ wípé tó bá jẹ́ wípé wọ́n darapọ̀ láti fi ẹ̀hónú hàn lójú náà ti lè rí owó rẹpẹtẹ gbà lọ́wọ́ ìjọba kí wọ́n sì rí àwọn ẹ̀tọ́ wọn gbà bóyá wọn kò bá má máa rùn kí wọ́n sì rí owó ra ọṣẹ àti ìmárajáfíkán níg nígbà tí wọ́n bá wọ inú ọkọ̀ àwọn ará ìlú ó sọ síbẹ̀ wípé àwọn ẹgbẹ́ yín ń lu ọkọ̀ eléyìí tí ó ní ẹ̀rọ amúlétutù àti ẹ̀rọ ayárabíàṣá láti lè rí gbogbo àwọn ìròyìn tí wọ́n bá fẹ́ gún nípa àwọn ènìyàn ṣùgbọ́n ẹ̀yin kọ̀ láti jà fún ẹ̀tọ́ yín ẹ sì ń wà nínú òrùn ṣé kò sùn yín ni láti máa wà nínú ìyà ó sì wáá gbà ládùúrà wípé kí ọlọ́run jẹ́ kí ìjọba tuntun eléyìí tí ó ń bọ̀ kí ó rántí yín kí ó sì ṣe ayé yín ní rere Rudeboy olókọ àkọlé rẹpẹtẹ yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn lórí ipò tí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà wà ó sì sọ wípé òun gbàgbọ́ pé ohun gbogbo yóò padà sí bí ó ti yẹ kí ó rí. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé eré apanilẹ́rìn àrísítò àti bùṣítò sì ń tẹ̀ síwájú ní ọjọ́ ìsinmi ọjọ́ sunday láti aago mẹ́jọ sí aago mẹ́jọ ààbọ̀ bẹ́ẹ̀ tí ń wò ó náà lẹ́ ó máa jẹ àwọn ẹ̀bùn ọlọ́kan-ò-jọ̀kan nígbà tí ẹ bá ń dáhùn sí àwọn ìbéèrè tí a bá béèrè lórí ay ayélujára wa ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ẹ ṣe púpọ̀ ó dàbọ̀.